olùkọ́ àgbà Lájí Àbáàsì àpàtẹ ìtàn o. borí bá ti kún kárànṣẹ́ palábẹ́ bódò ògùn ẹ̀ pò mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Lájí Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi ketekete ẹ mọ̀ tó kú àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá ní ìkànnì Trill FM one zero oh three point five nílùú Ìbàdàn pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. Thank you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 ọláyínká ọláyanjú onígíwá wa ní trilẹ̀ fm nílùú ìbàdàn níbi one zero three point five ẹrù àgbà tọ́lọ̀ ń gbélé ọ lórí ọlọ́run ọ̀bọ̀ gbé o débi tó ga. bákan náà mo sì kí ìyá mi ellen ojo ìgbàgbé àwọn tó ṣe pé àjọṣe àìsàn lálẹ́ ọmọnìkẹ́ agboola ìgbàgbé akórèdé afọlábí portable nìyẹn bákan náà ni mo kí mr stephen mo wá kí mr sunday Adégbọlá ara àwọn amójú ẹ̀rọ wa nù olórí àwọn amójú ẹ̀rọ wa ń bínú mo wá kí ọlọ́wọ́ ọdẹ mi lálẹ́ tòní tó ṣe pé òun lẹ́yìn ọmọ bá mi gbé sókè tí ọmọ bá mi gbé lẹ̀ tí ó jẹ́ lè máa gbọ́ mi ketekete òun náà ni ẹnjìnìà Táyọ̀ Adébíyì lẹ́ẹ̀kan sí o ẹ kú àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá torí àsìkò nínú àwọn tó jẹ ẹ̀bùn ní ọ̀sẹ̀ tó lọ ẹnìkan ti wà ní ìkàlẹ̀ bàbá wa ẹ bá wa dárúkọ yín ẹgbẹ́ nu sí o. èmi ni alhaji asafa sulaiman adékúnlé tí ó jẹ ẹ̀bùn ní program tí ń tọ́ lọ ní ọ̀sẹ̀ lọ́hùn yẹn tí mo sì wá láti ìlú ìwò mo kí iléeṣẹ́ yìí fún takuntakun wọn lórí ìgbé àṣàga ọlọ́run ní rẹ̀ wọ́n ńlẹ̀ ọlọ́run tún máa tún ohun gbé sókè mo sì kí alhaji abbas torí ọlọ́run ní jẹ́ kó wọn ọpọlọ wọn ò ní dàrú iléeṣẹ́ yóò máa ga sí ni lágbára lọ́wọ́ ọlọ́run àgbéga àgbéga àgbéga àgbéga yóò máa bá iléeṣẹ́ yìí wọn ò ní kò ní sí iléeṣẹ́ míì nínú àwòkẹ́ni tí yóò máa tọ̀ mí pẹ̀lú wọn so mo kí wọn pé kí la gbé fún yín bàbá wa. wọ́n fún mi ní ẹ̀rọ abánisọ̀rọ̀ tẹ́pẹ̀ ní tẹ́fọ̀n tí mo jẹ so mo kí àwọn tí ó ń so onígbọ̀wọ̀ náà ọlọ́run ní jẹ́ kí ń rẹ̀ yín iwájú lọ́wọ́ wọn máa lọ o. ẹ̀sìn pọ̀ bàbá wa ìlọsíwájú ọmọ abálé iṣẹ́ yìí o. ẹ̀sìn pọ̀ ẹ bá mi kí bàbá mi olúwo tilẹ̀ ìwó bàbá mi abdulrasheed adéwálé àkàbí tẹlú bàbá náà lè fi ètò lájẹ àbá àṣìṣeré ẹ̀sìn pọ̀ ẹ bá mi kí bàbá. ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ìtàn Yorùbá fún ìgbà àkọ́kọ́ ní ìkànnì Trill FM one zero oh three point five nílùú Ìbàdàn abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá abala àkọ́kọ́ ní abala àmọ̀dájú tá a ti mọ sọ fún wa ò nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbá wọn nǹkan àmì nílẹ̀ Yorùbá abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì wa ni abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti mọ sọ fún wa ìtàn tó jójúlówó tí kì í ṣe àlọ́ lẹ́yìn tá a ṣe ìwádìí dáadáa tá a sì tún ṣe àwárí àwọn ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá ti kọ lẹ́yìn náà tá a tọ̀ àwọn ẹbí tó ní ìtàn lọ ìwádìí ìjìnlẹ̀ yìí a máa gbà wá lọ́pọ̀lọpọ̀ ọdún o èmi àmọ́ gbà wá lọ́dún mẹ́ta ọmọ àgbọ̀n wá lọ́dún mẹ́rin tó bá kéré jù ní olóṣù mẹ́fà fún àpéjúwe odidi ọdún kẹta rèé tí mo ti ń ṣe ìwádìí nípa ìtàn balógun ìbíkúnlé balógun la ilẹ̀ ìbàdàn odidi ọdún mẹ́ta ní kó tó di pé mo parí rẹ̀ mo kó lọ bá àwọn ẹbí mo ṣe àwárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn a sì jọ sọ̀rọ̀ mo dúpẹ́ ò lọ́wọ́ àwọn ẹbí náà. bákan náà lẹ́yìn ìgbà tá a parí ètò tán ní ọjọ́ ẹtì ọjọ́ Jímọ̀ tó lọ mo fi ìlú Ìbàdàn sílẹ̀ mo tún bá iṣẹ́ ìwádìí lọ sí ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin <laughs> mo dúpẹ́ ọlọ́wọ́ bàbá mi Alhaji Eleke Jimoh nílùú Ìlọrin àgbà tí gbogbo àwọn èèyàn gbà tó bá ti joyè tó fi mọ́ bàbá wa ẹ̀mẹ́ ìlú Ìlọrin wọ́n gbà yìí pé Eleke Jimoh kò sí méjì rẹ̀ nínú àwọn òpìtàn nílùú Ìlọrin tàbá bàbá wa tán à bàbá wa Jimba Safiu Jimba àmọ́ nílùú Ìlọrin di ọjọ́ ìjọ ajé mo padà sílùú ìbàdàn nígbà tó di ọjọ́ ìṣẹ́gun iṣẹ́ ìwádìí tó gbé mi lọ sí ìlú àgọ́ ìwòye mo sì dúpẹ́ o lọ́wọ́ àràbà ìlú àgọ́ ìwòye ibẹ̀ náà mo tún wà tí mo tún fi ta àtàrẹ́ ó tún di ìlú ìjẹ̀bú òde fún ìwádìí tí mo ti bẹ̀rẹ̀ látọ̀dún tó lọ o nípa balógun ńlá ìlú ìjẹ̀bú òde balógun kúkú ìjẹ̀bú òde mo sì dúpẹ́ o lọ́wọ́ pàákọ́lá bàbọ́nàjọ kúkù nílùú ìjẹ̀bú-òde ìsìgbàgbé olóyè adéwálé ọlálẹ́kan kúkù ní ìlú ìjẹ̀bú-òde mo wá dúpẹ́ ò lọ́wọ́ dr afọlọ́runsọ kúkù olórí ogun àkọ́kọ́ gbogbo ilẹ̀ ìjẹ̀bú-òde mo dúpẹ́ ò mo dúpẹ́ ò fún àtìlẹ́yìn wọn torí pé nígbà tá a bá bẹ̀rẹ̀ tán bàbá bàbá wa balógun ńlá kúkù níjẹ̀bú-òde à ìdílé kúkù lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n gbajúmọ̀ o wọ́n lọ́lá wọ́n lọ́rọ̀ wọ́n sì pọ̀ káàkiri àgbáyé níta àgbọ́rí kódà a mọ ìbáṣepọ̀ ńlá tí ń bẹ láàrin ìdílé kúkú àtòjúde ọba tá a máa ń ṣe ní ìjẹ̀bú. jẹ́ ń tàn àtàrẹ́ bọ́ sí abala àmọ̀dájú lẹ́yìn tó ṣe wípé Ajarat Adébísí nílùú Ìlọrin àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala àmọ̀dájú tá a wà yìí. ní abala àmọ̀dájú yìí tá a fẹ́ ṣàlàyé fún wa lónìí ni òwe kan tá a máa ń pa yí pé àgùntàn kò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ àwa làwa ń jẹ gbogbo ala máa ń pa òwe yìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò kíyèsí wọn ò sì fura yí pé òwe yìí àṣìṣe ńlá ni kì í ṣe bá a ṣe ń pa inú gbólóhùn kan péré àbí orúkọ nǹkan kan péré iná ẹ̀ la kì bọ́ tó sì mú yàtọ̀ sí bá a ṣe ń pa òwe yìí kì í ṣe bá a ṣe ń pa òwe ìta wípé àgùntàn ọ̀jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ àwa ni àwa ń jẹ èyí tí yorùbá ń wí ni wípé o àgùdà kò lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ àwa ni àwa ń jẹ ọ̀rẹ́ ẹ jẹ́ ká wò ó tá a bá ní pé àgùntàn ọ̀jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì ẹranko ní àgùntàn ọgbà táwọn gẹ̀ẹ́sì wá àwọn ìjọba kókó ń bẹ̀ ń bẹ̀ àgùntàn ọ̀lọ́ ọbẹ̀ lọ jẹun ṣùgbọ́n tá a bá ní pé àgùdà ọ̀jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì èèyàn ìjọ ní àgùdà àwọn àjọ àgùdà yìí àwọn ni wọ́n mú ẹ̀sìn Christianity wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà nígbòsẹ̀ pé èbó ni àwọn gẹ̀ẹ́sì ìjọba amúnisìn èèbó sì ni àwọn àgùdà torí pé ìjọba amúnisìn àwọn kọ́ wọ́n mú ẹ̀kọ́ wá àwọn ìjọ kristẹni àwọn ìjọ àgùdà wọ́n mú ẹ̀kọ́ wá àwọn èèyàn wa mọ̀ yàtọ̀ àwọn èèbó fẹ́ mọ̀ mú wa sí ni àwọn ìjọ ẹlẹ́sìn kristi ni wọ́n mú mọ̀ ọkọ̀ mọ̀ ń kà wá àwọn èèyàn máa mọ̀ ń rò pé ìjọba èèbó ni wọ́n ń ṣiṣẹ́ fún àwọn ni wọ́n ń sanwó oṣù fún wọn àwọn èèyàn wàá mọ̀ wípé àwọn tó jẹ́ ti yorùbá ti ń bẹ láì wọ́n àwípé tó agudo ọmọ jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ àwa ni àwa ń jẹ a rí wípé ó lọ torí pé tàbá ní pé àgùntàn ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì sí ọwọ́ àwa ni àwa ń jẹ àgùntàn ò ní ọwọ́ tó lè fi ṣiṣẹ́ tí ó fi jẹun àgùdà kò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì ni yorùbá máa ń wí bó ṣe rí nù bó ṣe rí nù ní <laughs> ní abala àmọ̀dájú lọ́sẹ̀ yìí. ilé lọ́nà àṣelà ìbá ń forí pọ́n láti gòkè jákè jábútẹ́ tẹ̀lú ìdẹ̀ lóríṣìírí gbogbo tọ́kẹ̀rẹ̀ tó ti ń so àgbààgbà fún ni jẹ́ so wẹ́rẹ́ ìṣòro wo ni wọ́n ní tó pé kò látúnṣe túnú ọlọ́run ló déwé ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ kan àwọn kan láti sọmọ ara yìí lóore bíi olúfadé fọláṣadé tó ń jẹ́ àjàràtú alébísí ọlọ́sùn ti wà tipẹ́ bí wọn náà bá fura pé ti ṣẹlẹ̀ sí ọ̀yìn ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀sùn àjàràtú adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹ lè rí olúfadé fọláṣadé àjàràtú adébísí ní ará ọlọ́rọ̀mí phase two àjàdí ọlọ́mọdá village oko olówó nípínlẹ̀ kwara ẹ lè pe olúfadé fọláṣadé ajaratu adébísí sórí zero nine zero two five zero two nine three six two àti zero eight zero three two seven one four zero one one ajaratu adébísí àlàkúkú wo nítòsún. So, ẹ wá kó àbọ̀ padà sí abala ìwádìí ìjìnlẹ̀ ibi <laughs> tó ṣe yí pé ìtàn tó kún fún ìwádìí ìjìnlẹ̀ tá a gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì yọ àlọ́ lára àtàn ńlá máa ń sọ ní abala ìwádìí ìjìnlẹ̀. ó yẹ ẹ jẹ́ ká dìjọ́ rẹ̀ bàdàn nílé ẹ̀bọ olúyọ̀lé ẹ jẹ́ ká lọ mọ̀lú àwọn akọni ìbàdàn má jàmọ́ ẹni ọba bá jà ó jìyà ọ̀sẹ̀ ìbàdàn ọmọ lájẹlú rọra bínú jogun ó sinmi. ṣé àgbàgbé wípé ìtàn ilé sanmi la bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó lọ tí mo sì pe ìtàn náà ní ilé sanmi tó ṣe pé ìta akọni pàtàkì elé èpo tórúkọ rẹ̀ ti mi gbogbo òlú tìtìtì ilé abẹ̀rẹ̀. ìbàdàn yìí dífá kí fọmọ màráàlú ní jọ́síjọ́sí wọn ní kí wọ́n lọ rèé májèlé wàá fúnfá láyé tí wọ́n ti pè nìyẹn ṣẹ́gun tá a bá gbàgbé lọ́sẹ̀ tó mo jóyè wa pé ọmọnìkẹ́ agboola ńlọ́pa òwe yìí o ipe ilésanmi dùjòyè mo wá sọ fún pé ọmọnìkẹ́ à tí n bá sọ ìtàn tó rọ̀ mọ́ òwe ilésanmi dùjòyè kò sí ẹnikẹ́ni tí ó wọn pa òwe ilésanmi dùjòyè tí wọ́n bá fi oyè ìlú lọ̀ ọ́ tí wọ́n bá fi oyè iléeṣẹ́ lọ̀ ọ́ tí wọ́n bá fi oyè òṣèlú lọ̀ ọ́ tí wọ́n bá fi oyè pàtàkì lọ̀ ọ́ láwùjọ tí wọ́n bá rore rò ọ́ pé wọ́n la fàálẹ̀ o wá ṣe gómìnà àbí wá ṣe ààrẹ àbí wá ṣe olórí iléeṣẹ́ ńlá kan ò ní bá wọn pa òwe ilésanmi dùjòyè ìlú olúyọ̀lé ìlú ológun ìlú ògúnmọ́lá ìlú àjàyí ìlú ìbíkúlẹ̀ olókè àgbàǹgbẹ̀sẹ̀ ni mò ń kú pẹ̀lú pẹpẹ ẹ̀rí ìkànnì ìbàdàn ló mọ ọmọ láyípo láyípo sì ní bàbá ìbàdàn. ṣé àgbàgbé pé nígbà ayé aláàfin abíọ́dún mo ti lọ mú ìtàn wá mojóyè wáyé pé o ọjà kan ń bẹ ní ilẹ̀ yorùbá tá a pè ní ọjà pòmù tó ṣe pé ibẹ̀ ní gbogbo àwọn orílẹ̀ oòdùà tí wọ́n máa ń ná ọjà pòmù yìí o wọ́n máa ń ta àwọn ọ̀yọ́ lẹ́rú níbẹ̀ èyí ló mú bàbá wa láàfin Abíọ́dún Adégolú ránṣẹ́ sí olówù Akínjọbí tí ń solówù ìgbà náà tó sì jẹ́ olówù kẹyìn ní orílẹ̀ òwú yí pẹ̀tọ́ àdìdé o lọ gba àwọn Yorùbá lẹ̀ o lọ́wọ́ ogun tí ń kó àwọn Ọ̀yọ́ tí olówù sì yan àwọn ẹ̀ṣọ́ láti máa dáàbò bo àwọn Ọ̀yọ́. abẹ́ àtúndé ọmọ akọ́yà yà ọmọ yà òkè gúdúgbù ìgbọ́dá bí bàtà bàbí olókun olókun ò ti kéré ọ̀sàbàrí. tí àgbàgbé pé lẹ́yìn ìgbà tí aláàfin adégolú lọ mojóyè wáyé pé ilẹ̀ yorùbá wà rújúrúdú lẹ́yìn ìgbà náà wọ́n tún bẹ̀rẹ̀ sí ní máa ta àwọn ọ̀yọ́ ní ọjà pòmù àmọ́ àwọn alágbára méjì kan bẹ nílẹ̀ yorùbá wọ́n sì tún wá ránṣẹ́ padà sí olówó akínjọbí wípé tó bàbá wa olówó akínjọbí o ẹ wa o wọ́n ti ti ń ta àwọn ẹ̀yà ọ̀yọ́ o lọ́jà pòmù sí orílẹ̀ ìjẹ̀bú tala alágbára méjì náà mojó wa wípé bàbá mi bàbá mi tóyè jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò ògbómọ̀ṣọ́ mo kí ọ o bàbá mi ajagungbadé sọ̀hún tilẹ̀ ògbómọ̀ṣọ́ o mo kí ọ bákan náà mo sì kí ọmọ ọba alhaji ismail adédò òkun láàfin bàbá mi sọ̀hún tilẹ̀ ògbómọ̀ṣọ́ láìpẹ́ gan ẹgbọ́n bàbá lórí ètò bàbá mi sọ̀hún tilẹ̀ ògbómọ̀ṣọ́. pẹ̀lú o adégun ọba olúkòyí òun náà tún wá ránṣẹ́ ọjà àwọn alágbára méjì báyìí ni olówu ló ṣe dìde o ọ̀tà mọ́ra dípò kọ́ yan àwọn ẹ̀ṣọ́ bíi tìjọ́sí ó gbé ogun ńlá ó sì fi fọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú ó fọ́ ìkòyí igbó tó di ìkòyí ti òní nípínlẹ̀ ọ̀ṣun ó fọ́ ìlú apòmù ìkirè ìsẹ́yìn odò ìràwọ̀ gbọ̀ngàn gbogbo àwọn ìlú yìí sì jẹ́ ìlú àmọ́nà ilé ifẹ̀ ara ń tà mẹ́nuba lọ́sẹ̀ tọ́lọ́dún kọ́ba àléyé wa ni o àbá àti ẹ̀sà lólòkun mo rẹ́yìn lọ́rùn yá ẹ̀sùn kéjì. Iwájú olókodo ìgbégún ni ẹ̀yìn olókodo Ọ̀gá mi Ọláyínká Ọláyanjú tẹ́ ẹ bá gbàgbé jẹ́ tó rán wa létí. Mo nígbà tí olóòwò Akíjọbí fogun fọ́ gbogbo àwọn ìlú ìtààràtààrà Ilé Ifẹ̀ ni wọ́n lọ. Báyìí ni ọba wa Ọ̀ọ̀ni akínmóyèrò ló ṣe gbé olórí ogun Ṣìngúsì dìde pé Ṣìngúsì wọ́n ti tọ́ wá o wọ́n ti pè wá níjà o torí náà o wà á lọ jóye wọn yí pé a Ifẹ̀ kì í ṣe ni àrífín. àbẹ̀bẹ̀lẹ̀ fẹ́kún ṣeré olóore. ó yẹ ẹ jẹ́ ká dìjọ́ rẹ̀ Ìbàdàn nílé ẹ̀kọ́ Olúyọ̀lé ẹ jẹ́ jà mọ́ ẹ̀ ọba bá jà ó kíyà ọ̀sẹ̀ jà fún pé ọjọ́ tí tó jara àdúgbò ọmọ láti. pẹ̀lú mo sì jóye wa pẹ̀lú bí ogbógun ṣe pọ̀ tó òwú fọjà jẹ wọ́n o ọjà jẹ sì ń gùn sí ìtìjú òsì jẹ́ kí wọ́n lè lọ lé olúwo ọgbà náà ọba àyìnlá lámúye muhammadu ọwọ́ fún wọn ní ààyè níbìkan tá à ń pè ní adúnbíẹyẹ ibẹ̀ sì ni àwọn èèyàn igba tí ọjà jẹ táwọn ìfẹ́ tí ọjà jẹ bẹ́ẹ̀ wọ́n wà fún odidi ọdún márùn-ún gbáko ọjà ń tá lọ́sẹ̀ tó lọ tá a bá gbàgbé kára wa létí. ó tó wọ̀ níbi olè fún ìjàre olóhùn ọmọ àjẹ̀gbín yó ọmọ àfikàrà ń bọ̀ rẹ̀ àti wáyé ká má lárùn kan lára ìjà gbóró ìbàdàn ó o wọn wá gbà wá sọ fún wa pé lẹ́yìn ọdún karùn-ún ìjà tó wá pa ìjẹ̀bú àti òwú papọ̀ ní ọjà pòmù lẹ́yìn tó ṣe wípé ọwọ́ dun àwọn ìjẹ̀bú nígbà wọ́n sì padà délé wọ́n lọ bá bàbá wa Awùjalẹ̀ fùsẹ̀gbùwà ìpè tó bàbá wa fùsẹ̀gbùwà o òwú fọjà jẹ wá o wọ́n sì gbé olórí ogun kalẹ̀ jáyé dìde báyìí ni olúwo ṣe ran àwọn ìfẹ̀tọ́jàjẹ lọ́wọ́ pé ẹ wá ìrànlọ́wọ́ àwọn wọ̀nyí àwọn ìjẹ̀bú kẹ́ ẹ pawọ́pọ̀ lórí òwú wọ́n pawọ́pọ̀ lóòótọ́ ogun náà le àmọ́ níkẹyìn mojoye wáyé pé òwú ó tó wá lé wọn ó lé wọn kọjá ìlú òjé ìlú òjé náà ni òjé kan náà o tí ọjà ń bẹ ọjà òjé ń bẹ ń bẹ nílùú ìbàdàn ó lé wọn kọjá òkè ọ̀fà ọ̀fà lápá wá di òkè ọ̀fà lónìí wọ́n wá pà wá lé wọn dé ìbàdàn àti òjé àti ọ̀fà àti ìbàdàn ìlú ẹ̀gbá ni níjọ̀hún ìlú ẹ̀gbá ni ìbàdàn ni wọ́n ti wá ráyè dúró ni wọ́n ti wá ráyè dúró èyí wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbá nínú pé tó <laughs> olóhùn o ó ti gbógun wọ orí ilẹ̀ wa tàbá gbàgbé ibi tá a bá ìtàn dé lọ́sẹ̀ tó lọ́nu mọ́ ń bọ̀ wá tán lu ìtàn Yorùbá lọ́sẹ̀ yìí. ológun ológun ò ní kéré ọ̀sán bá rí ọkọ̀ jà bá bá rí ọkọ̀ ẹ wá kó àbọ̀ lọ́sẹ̀ yìí ẹ wá gbọ́ ìtàn ẹ tó wá kọ́gbọ́n ẹ wá kẹ́kọ̀ọ́ Lájì Abbas ò sọ ìtàn fún wa o kákàn fi gbọ́ lásán bí kò ṣe àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú àwọn ìtàn yìí ká sì lè mọ bó là ń bàbá wa bó ni wọ́n ṣe lo sáà tiwọn. Hmm. èèwọ̀ ńlá ni fún orílẹ̀ kan láti gbé ogun wọ orílẹ̀ kejì láti wá gbé ogun fọ́ ìlú Òjé àti Ọ̀fà Ẹ̀gbá tẹ́sí lọ dúró ti Ìbàdàn yìí ó bí gbogbo àwọn Ẹ̀gbá ó bí gbogbo wọn nínú báyìí ni àwọn ẹ̀gbá ṣe pera wọn jọ nípẹ́ tó àwọn náà dá sí ogun yìí ẹ wá wo nǹkan o àṣìṣe ńlá tí olówó akíjọbí ṣe àwọn ìlú tó bá pa ààlà ọba Ifẹ̀ pa ààlà ọba orílẹ̀-èdè Ifẹ̀ pa ààlà ọba orílẹ̀-èdè Ìjẹ̀bú pa ààlà wọ ẹ̀gbẹ́ Ìjẹ̀bú gbó ó sì bá àwọn ẹ̀gbá pa ààlà ní ọ̀nà jíjìn wọ́n pa ààlà pẹ̀lú àwọn Ìbàràpá tó ṣe wípé àwọn wọn wà ní abẹ́ Ọ̀yọ́ ẹ wá wò ó nígbà tí orílẹ̀-èdè tí wọ́n bá pààlà tí wọ́n á dìde ogun sí wọn bó o ni wọ́n ṣe fẹ́ ṣe ọ̀tẹ̀ aládùúgbò ọ̀dá o báyìí ni ogun ti bẹ̀rẹ̀ olúwo wá gba àwọn ifẹ̀ níyànjú wípé ó tún kù tá à ń ṣe ẹ wá ìrànlọ́wọ́ àwọn ọ̀yọ́ tí ogun ìlọrin ti tú ìlú wọn àwọn ọmọ ogun jà àwọn akọni ń bẹ́nu wọn báyìí ló ṣe bá wọn pè wọ́n pé tó ẹ dìde o ẹ wá lọ sí ogun nínú àwọn tó wá jẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe ṣe àdéhùn lọ́sẹ̀ tó lọ pé ń ka orúkọ wọn olúyẹdùn lólórí ogun ọ̀yọ́ àgbà náà nínú àwọn tó wá sí àgọ́gun ìdí ògùngùn ní ìlú ìbàdàn olùyẹdùn ilé tiẹ̀ lónìí olónìí ó ń bẹ ní ẹ̀gbẹ́ Jímọ̀ ọjà àbá ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Jímọ̀ ọjà àbá ẹ bá ti dé Jímọ̀ ńlá gbogbo ìlú Ìbàdàn ọjà mo kí ọ bàbá mi ìmáàmù ilẹ̀ Ìbàdàn bàbá mi agbọ́tọmọ kékeré bàbá Alájì Abbas nu mo kí ọ bàbá mi bákan náà mo sì kí ọ àléfà ti wà ní mọ̀tàlá Alájì Mọ́rákiyọ̀ Táírù mo kí ọ láyé náà lọ́wọ́ akànlá kanlẹ̀ lákànlẹ̀ ìta mẹ́rin nílé rẹ̀ wà nílùú ìbàdàn ìtàn lákànlẹ̀ ń bọ̀ o ní ah, bàbá bẹ̀rẹ̀ tán lákànlẹ̀ <laughs> ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ rí lẹ́yìn ìgbà náà lọ́wọ́ akan olúyọ̀lé ah, ọmọ ọmọ basọ̀run yàǹbá mo kí ọ <laughs> bàbá mi alhaji nureni mọ́gàjì nureni nílé ìbà olúyọ̀lé lẹ́yìn ìgbà náà lọ́kan adélakùn ọkàn ọ̀pẹ́ àgbẹ̀ ọkàn abitiko yamati olúńlọ́yọ̀ kò ṣeé kọ̀ ọkà abídogun àpàṣà ọkà ọ̀ṣun lálẹ́ ìtàn bákan náà lọ́kàn eh, Bánkọ́lé ọwọ́ akàn Fádèyí ọ̀gá níjà àwọn ni amúnigun lónìí lọ́wọ́ akàn agbeni agbeni bíi ọjọ́ ilé tiẹ̀ ní ọjà ńlá ọjà agbeni tí gbogbo ìlú Ìbàdàn ńlọ́wà àwọn akọni tó jẹ́ àwọn alágbára ní Ọ̀yọ́ àwọn míì náà ń bẹ́nu wọn o wọ́n bẹ àmọ́ àwọn tó hàn jù àwọn odù mẹ́rìndínlógún tó hàn jù ní. nígbà tó rí bẹ́ẹ̀ wọ́n sí ogun ńlá wọ́n sì jagun o wọ́n ṣẹ́gun ah, ogun ò rí bí yán ogun ò rí bí ẹ̀kọ́ ogun ò rí bí ọkà wọ́n fi ogun fọ́ orílẹ̀ òwú wọ́n fi ogun fọ́ orílẹ̀ òwú gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa nígbà wọ́n fọ́ òwú tán wọ́n wá fi ègúnlé pé láéláé fáàbàdà ẹnikẹ́ni o kò tún gbọ́dọ̀ tẹ ìlú òwú mọ́ gẹ́gẹ́ bí ìwádìí ní nǹkan bí ọdún eighteen seventy three èyí náà máa gbé gègéle ọdún eighteen seventy three sọ nineteen o eighteen seventy three arákùnrin kan bẹ akínyẹmí là ń pè ọmọ bólúdé ni nìbàdàn ó wá ń dá oko ní ibi orílẹ̀ òwú jọ̀hún ààrẹ lẹ́kọ̀ọ́sà ni wá ń bẹ ní orí ìtẹ́ ìbàdàn nígbà náà tó jẹ́ àdó nìkan kàfó lẹ yorùbá akínyẹmí wá kọ́ arére téèyàn ọmọ ti sinmi tó bá ṣiṣẹ́ tán nígbà tí ààrẹ látòsà gbọ́ ó ní wọ́n lọ wó kanlẹ̀ pé sọ́ọ̀ gbọ́ pé àwọn baba ńlá wa ti ṣe ní òfin àti èèwọ̀ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tẹ orílẹ̀ òwú kọ́kọ́ ilékílé kan sí i mọ́ wọ́n sì ta lójì wọ́n ta dábàlá tàyàn lójì nílẹ̀ yorùbá wọ́n fáìní ẹ̀ ní í báyìí ni wọ́n ṣe fọ́ òwú bí wọ́n ṣe fi ogun fọ́ òwú rèé o àwọn ọ̀yọ́ tó yẹ kí wọ́n kún olówù lọ́wọ́ tó ṣe pé ìjà wọn ni olówù akíjọbí ń gbè wọ́n fi ibi sú o mo fi ń sọ fún wa o ṣe jẹ́ẹ́jẹ́ o ṣe jẹ́ẹ́jẹ́ o ìbò ìbò gómìnà láàdì lọ́la ẹ̀ má kọjá àyàrá rẹ má ṣe ń tágbára rẹ ọ̀ká má ṣe motomoto torí pé àwọn bàbá wa ti ń ṣòṣèlú wọn mọ ibi tí wọ́n dì í sí o bí wọ́n bá búra wọn láàárọ̀ wọn a sì bára wọn rẹ́rìn-ín lọ́jọ́ alẹ́. Thank you lẹ́yìn ìṣẹ́gun lọ́yìn Ṣìngúsí padà sí Ilé Ifẹ̀ láti lọ jábọ̀ fún bàbá wa Ọ̀ọ̀ni Akínmóyè ròó pé tó mo dúpẹ́ o ogun tó gbà wá lọ́dún méje ó kó ìtìjú bá wa o àmọ́ o pẹ̀lú ìrànlọ́wọ́ Ìjẹ̀bú Ẹ̀gbá àti àwọn Ọ̀yọ́ aṣẹ́gun o àmọ́ mo fi Mọ́yẹ̀ Okùn Adé sílẹ̀ kó máa ṣe olórí ogun báyìí ni Mọ́yẹ̀ Okùn Adé ó ṣe wà láàrin wọn. ẹ wá já wo bọ́rọ̀ ìṣe wá rí gbogbo àwọn tó wà alágbára ni wọ́n akọni ni wọ́n kò sẹ́ni tó ní ẹ̀mí àti tẹ ìlú nínú wọn bí kò ṣe iṣẹ́ ogun jíjà àti kágbésùmọ̀mí nígbà wọ́n parí ogun yìí tán àwọn ìjẹ̀bú wọ́n fẹ́ padà sílé káwọn ẹ̀gbá náà padà sílé àmọ́ àwọn ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun ti fọ́ọ̀lù wọn wọn ò lè padà ọ̀nà wọn sì jìn torí kìí ṣe ọ̀yọ́ ti bàbá wọ ọ̀yọ́ àti bàtò ni mo kí ọba bá mi kú bàbá yèyé aláàfin ọ̀yọ́ làmídìí ọba tó tó tó ọba tó mo kí ọ o. <laughs> àwọn ìjẹ̀bú wá pè wọ́n pé ẹ máa bọ̀ lórílẹ̀ rẹ mọ́ ibẹ̀ wọn wà tí wọ́n ti jà ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n sì gbé sùnmọ̀ mí kó tó wáá di wípé ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀gbá méjì ìkàn ra mẹ́nu lọ́nbẹ̀ nítorí pé ìtàn tí mò ń sọ gangan mò ń pàjùbà rẹ̀ kábàá lè mọ ìpìlẹ̀ ìtọ́fọ òwe lẹ́sàn-án mi kábàá sì lè sọ́ra ni <laughs> ìtàn tí mò ń sọ gangan yìí tí ìdá ọkọ akọni tí mò ń sọ̀tàn rẹ̀ torí pé èmi ò wú nǹkan ti gbòǹgbò ti gbòǹgbò kọ́ bá yé wa àwọn tí wọ́n fún mi ní best story of our time wọ́n mọ tí wọ́n rí o àwọn tí wọ́n wọ́n mọ ohun tí wọ́n rí nígbà wá rí báwọn àwọn ẹ̀gbá méjì wá ń bára wọn jà ẹ̀gbá ìgbẹ̀yìn àti ẹ̀gbá gbàgúrá wọ́n wá ránṣẹ́ pé àwọn akọni báyìí ni wọ́n ṣe sí ogun tẹ́sì gbé ogun wọnú àwọn ẹ̀gbá gbàgúrá tí Ìbàdàn bẹ́nu wọn gbogbo àwọn agbègbè ọjọ́ tó fi dé ìlú fìdítì ilẹ̀ ìgbaniníjọ̀hún gbogbo èmi ni alábàtà ni ìjàyè ìjàyè méjì ní ń bẹ ìjàyè kùrùnmí ọ̀tọ̀ ìjàyè ìjàyè kùkúdì gangan ni ti ẹ̀gbá nígbà tí dáódò kìí ṣe kúrunmí gangan lọ́gba ìlú ìjàyè dáódò lọ́gbà kúrunmí lé ọ̀rẹ́yìn rẹ̀ nígbà tó padà wá kó tó wá di pé ó di ìjàyè kúrunmí kó tó wá tó di ìbàdàn ìjàyè ìbàdàn tòní ìjàyè tó ń bẹ́ńbẹ̀ lónìí ìbàdàn ló tún ní nígbà tí ìbíkúnlé fi ogun gbà á nígbà tí oyè sílé olúbòde rán wọn lógun ah ìtàn ààrẹ kúrunmí ìjàyè ń bọ̀ odidi ọ̀sẹ̀ mẹ́tàlá ìní ọgbà mi gbáko nígbà ń bá bẹ̀rẹ̀ rẹ̀ alẹ́ gbọ́ nǹkan lórí ìtàn Yorùbá iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni tó kanlẹ̀ tó ṣe pé mo fọwọ́ ẹ̀ sọ̀yà èmi náà kọ́ ọlọ́run ọba ni ẹnìkan nínú àwọn sọ̀tànsọ̀tàn kò ṣe ìwádìí ìjìnlẹ̀ débẹ̀ rí. báyìí ni àwọn akọni yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi ogún fọ́ gbogbo àwọn ìlú Ẹ̀gbá tí wọ́n fogun fọ́ wọn káàkiri bí wọ́n bá gbógun lọ wájú wọ́n á gbógun lọ ẹ̀yìn wọ́n fọ gbogbo ẹ̀ títí lẹ́yìn ọjọ́ karùn-ún tí wọ́n wá ń padà bọ̀ wọ́n wá rí wípé ìlú kan péré o làwọn ò finá sí torí pé tó bá ti finá sí ìlú kan ni wọ́n fi ríran dé ìlú kejì wọ́n rí pé bẹ́ẹ̀ ni ìlú wo ní Ìbàdàn Ẹ̀gbá báyìí ni wọ́n ṣe kóra wọn wá mọ́yẹ̀ ń bẹ́nu wọn àwọn Ifẹ̀ ń bẹ́nu wọn Ìjẹ̀bú ń bẹ́nu wọn Ẹ̀gbá ń bẹ́nu wọn Ọ̀yọ́ ń bẹ́nu wọn àwọn ẹ̀yà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó tẹ Ìbàdàn tò nínú tàwa lọ lórí wọn gbà náà òní mọ́yẹ̀ okùn adé báyìí ni wọ́n ṣe fi mọ́yẹ̀ okùn adé jẹ olórí gẹ́gẹ́ bí ìwádìí àwọn àgbà ògbà yìí pé mọ́yẹ̀ jẹ baálẹ̀ àwọn kan lọ jẹ baálẹ̀ torí pé wọn ò ní lérò láti sọ ìbàdàn di ìlú a ìwádìí pé ọdún mélòó ni mọ́yẹ̀ lò gẹ́gẹ́ bí olórí ìbàdàn àwọn kan ní ọdún mẹ́rìndínlógún àwọn kan ní ọdún mọ́kànléní ogún àwọn kan ní sixteen years àwọn kan ní twenty one years àmọ́ lásìkò mẹ́yẹ̀ ìlú ọ̀fararọ aró òrókun aró ọ̀rọ̀ adìẹ ni ìtàn mẹ́yẹ̀ okun adé ń bọ̀ mo ti sọ fún alọ́sẹ̀ tó lọ pé kò sí akọni kan tí mo dá akọ nínú tẹ̀ tí ì tí ì parí iṣẹ́ ìwádìí nípa àtẹ ẹnìkọ̀ọ̀kan wọn kí ló jọ orí bẹ́ẹ̀ ni wípé jagunjagun ni wọ́n orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹlẹ́yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ìjẹ́lẹ́yàmẹ̀yà ń bẹ láàrin wọn ọjà tó àpà wá di ọjà ibà lónìí ọjà ìbàdàn ní í jẹ́ nígbòyà ó di ọjà lábọ́sídìí kó tó wá di ọjà ibà kò sẹ́ni tó lọ sí ọjà ìbàdàn ńgbà náà tó ṣe pé kò ní fara gba ọgbẹ́ lọ́jọ́ kan àwọn tíyà wá ń jẹ jù ìwá ni àwọn ẹ̀yà ẹ̀gbá àti ẹ̀yà ọ̀yọ́ ìjà ọkọ̀ dé sùmọ̀mídé láàrin àwọn ẹ̀gbá nígbà tí lamọdi tọ́pa ẹ̀gẹ́ ó ti pọ́ ìjà gboro àwọn ẹ̀gbá kóra wọn kúrò ní ìgboro ìbàdàn wọn kọ́ lọ pàgọ́ sí odò ọ̀nà láti odò ọ̀nà wọ́n ti ránṣẹ́ sí Sódẹ̀kẹ́ láti bẹ̀ wọ́n ti lọ tẹ ìlú Abẹ́òkúta ìtàn ìlú Abẹ́òkúta ń bọ̀ o ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí nìkan ẹ bí Ìbàdàn ni àwọn tó lọ tẹ ìlú Abẹ́òkúta ti kúrò lọ tẹ Abẹ́òkúta àwọn Ẹ̀gbá Ìbàdàn wọn ti kúrò Ògúndípẹ̀ tó ṣe pé wọ́n pa wá di gbajúmọ̀ ó di alágbára ó di olókìkí ọ̀nbẹ ní alágbẹ̀dẹ àti ọmọdé nígbà náà ìwọ́n ti wá ránṣẹ́ pé Sódẹ̀kẹ́ ni Sódẹ̀kẹ́ fi jẹ́ olórí Abẹ́òkúta àkọ́kọ́ fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sódẹ̀kẹ́ wọ́n sì fi jẹ oyè Basọ̀run lọ́jẹ. ìtàn Yorùbá ìtàn yorùbá ìtàn dàpọ̀ máa lọ olúkálùkù wa ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kò tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́tù bọ́n ò bá gbà ó dájúmọ̀ wò ìtàn yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bàlà ìtàn yorùbá lẹ́tọ̀ tẹ́ máa gbádùn níkànnì Thrill FM one zero oh three friday láago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ pẹ̀lú olùkọ́ àgbà Laji Abbas ìtàn yorùbá abala méjìlá máa jẹ̀gbádùn ẹ̀ lórí ètò ìtàn abala àmàdájú níbi tá a nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ọjà lórí ètò ìtàn Yorùbá ẹ pè olùkọ́ àgbà Laji Abbas sórí zero eight zero three two eight five five eight eight eight zero eight zero three two eight five five eight eight eight ìtàn Yorùbá ní gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ ní kẹ́ pàdé Laji Abbas níkànnì Trill FM one zero three point five ìtàn Yorùbá kò ṣeé má gbọ́ ètò ni. nígbà tí mọ́yẹ̀ rí ẹ̀yìn àwọn ẹ̀gbá tán táwọn sì ti lọ tẹ abẹ́òkúta láti kóra wọn jọ láti dáàbò bo orílẹ̀ ẹ̀gbá ọwọ́ àtúbà bẹ́ẹ̀ sì ní fi ìyà jẹ àwọn ẹ̀yà ọ̀yọ́ àmọ́ ńgbà tí ìnira yìí pọ̀ fún àwọn ọ̀yọ́ wọ́n wò ó pé kí ni ṣíṣe tí máyẹ̀ bá ń bẹ láàrin àwùjọ àwọn èèyàn yóò máa fọ̀n wọ́n kò kà wọ́n kún kankan ju ajá lọ torí pé wọ́n mọ̀ pé kò síbi tí wọ́n fẹ́ lọ ogun ti fọ́ ìlú wọn. àmẹ́nìkan tí máa ń dìde tí máa ń kojú mọ́yẹ̀ ńgbà náà ìlà ń pè ní lákanlẹ̀ olúyẹdùn bẹ́ẹ̀bẹ́ẹ̀ àmọ́ olúyẹdùn dàgbà dáadáa lákanlẹ̀ akọni nínú akọni ni ìtàn lákanlẹ̀ ń bọ̀ bí mo ṣe ṣàdéhùn rẹ̀ fún wa bẹ́ẹ̀ ni ìtàn olúyẹdùn náà sì ń bọ̀ ìtàn sódẹ̀kẹ́ ń bọ̀ gan pẹ̀lú nígbà orí báwọn ọwọ́ àdì wípé àwọn ọ̀yọ́ wa pera wọn wọ́n pé birikoto wọ́n pé birikoto pé tí mọ́yẹ̀ bá tó ti gbé ìṣe rẹ̀ dé ẹ jẹ́ ká dìde ká gbára wálẹ̀ lọ́wọ́ mọ́yẹ̀ nígbà òdìjọ́ kan ìjà ṣẹlẹ̀ láàrin Òwu àti Ọ̀yọ́ ní ọjà Ìbàdàn tó jẹ́ ọjọ́ ọba lónìí nígbà tí ìjà ìṣẹlẹ̀ lórí ìta fi ń gbẹ́ kànga nígbà tí mọ́yẹ̀ gbọ́ ọ sáré lọ ọbẹ̀ iná mo fi ní kọ́ ọ sọ́ra bọ́ ọ jẹ́ olórí bọ́ ọ bá jẹ́ olórí ọ̀gá ọlọ́pàá ni ọ́ ọ̀gá ológun ni ọ́ olórí àdúgbò ni ọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ yànyàn lọ ni kó wọ́n kọ́ lọ síwádìí wá kèé ṣèwọ́ tí wọ́n á ń kọ́rọ̀ ọ́ bọ̀ wá bá iná ìní ọ̀ọ́kọ́ ṣàyà gbangba lọ àwọn kan ní mọ́yẹ̀ ń bẹ ní ọjà ńgbà náà àwọn kan ní ọjà ń gan ó súnmọ́ ilé mọ́yẹ̀ dáadáa torí pé wọ́n máa ń tu ọjà délé baálẹ̀ ni nígbà wọn débẹ̀ ìbínú tí Ọ̀yọ́ fi ń rojọ́ pé àkútìmọ̀pẹ́yìn wọn náà lẹ́wà ẹ̀kú máa ń fìyà jẹ wá mọ́yẹ̀ okùn adé olórí ìbàdàn ó gbé àdàgà rẹ̀ jáde ó sì gé oore orí ọ̀yọ́ bọ́lẹ̀ fẹ́ú gẹ́gẹ́ bí ìpàdé tí àwọn ọ̀yọ́ ti ṣe wípé tẹ́ńtọ́kọ́jọ́ tí ọ̀yọ́ kan bá gba ọgbẹ́ lásán bèrè tàṣe kí wọ́n gba ẹ̀mí rẹ̀ jẹ́ gbogbo owó dìde báyìí wọ́n ṣe dìde o wọ́n gbé ogun ńlá wọ́n gbé tìmọ́yẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn ìfẹ́ jà wọ́n lé wọn kú òǹlù ọwọ́ akú lábọ́sìdé nìkan ìdílé fífi lábọ́sìdé lẹ̀ ní wípé ọmọ ọ̀yọ́ ni lábọ́sídé nídìí ìyá ọmọ ifẹ̀ ní nídìí bàbá nígbà wọn wá lé mọ́yẹ̀ tán wọ́n tún bẹ mọ́yẹ̀ títí títí nígbà tí wọ́n rí i pé tí mọ́yẹ̀ bá mà lọ gba ogun ńlá jọ agbára àwọn ò ní ka báyìí ni wọ́n ṣe ja ogun gbanámú tí wọ́n lẹ́yìn mọ́yẹ̀ mọ́ ra lọ́nbẹ̀ pépèpé ni o kó bàbá kí n bá lè pàjùbà tàn gangan fún wa torí mo sọ fún wa gbọ́sẹ̀ mẹ́ta gbàkó ni ó gbà wá. <laughs> ìlú wa bọ́ sọ́wọ́ nígbà wọ́n lẹ́yìn mọ́yẹ̀ tán ìlú wa bọ́ sọ́wọ́ àwọn ọ̀yọ́ báyìí ni wọ́n ṣe fi olúyẹdùn tí wọ́n sì fi jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò sí ìbàdàn àwọn èèyàn gbà yí pé ìdálọ́lá ni oyè ààrẹ ọ̀nà kakanfò rẹ̀ torí pé ọmọ ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá ni kì í ṣe pé bàbá wa ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ ń ló fi jẹ́ torí rẹ̀ ti ṣẹlẹ̀ rí o ààrẹ ọ̀nà kakanfò kan bẹ tẹ́ mọ́ kà má ààrẹ ọ̀nà kakanfò àmọ́ tí kì í ṣe ààrẹ ọ̀nà kakanfò ààrẹ ọ̀nà kakanfò Gani Adam kọ́ ní ààrẹ ọ̀nà kakanfò kẹẹ̀ẹ́dógún ìkẹrìnlá ni ẹnìkan bẹ tó ṣe pé Olúkòyí ló fi jẹ́ tí kì í ṣe bàbá mi kú bàbá yèyé Ọ̀yọ́ <laughs> àlítà ń bọ̀ lọ́jọ́ iwájú wọ́n fi olúyẹdú jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò tán wọ́n wá tó yè báyìí ni lákànlẹ̀ ló ṣe di ọ̀tún kàkàǹfò tí olúyọ̀lé sì di òsì kàkàǹfò adélakùn ó di ẹ̀kẹrin kàkàǹfò olúmáyé ó di ẹ̀karùn kàkàǹfò àwọn kan ní olúmáyé yìí pé òun náà ni ọ̀pẹ́ àgbé èyí ò wù kọjá ìwádìí ń lọ lórí rẹ̀ abitiko òun di ẹ̀kẹfà kejì jẹ ààrẹ abẹsẹ̀ ọ̀ṣun òun sì jẹ sàrùmí sàrùmí ni olórí agẹṣinjagun báyìí la ṣe yan oyè nígbà náà ìlú bọ́ sọ́wọ́ àwọn ọ̀yọ́ lóòótọ́ àwa mú lábọ́sídé àdásí nítorí wípé ọmọ ọ̀yọ́ ni nídìí ìyá ó sì jẹ́ nìkan tí àwọn èèyàn bu ọ̀wọ̀ fún ilé lábọ́sídé náà ń bẹ níbàdàn bẹ́ẹ̀ bá ti dé ibi Jímọ̀ ọjà àbáhùn tẹ́ bá ti débi ilé Olúyẹdùn ilé Lábọ́sìdé lẹ́ẹ̀kọ́kọ́ kàn tẹ́ bá sì gbọ́wọ́ títì ń kọjá ẹ̀ ti rí ilé Lábọ́sìdé tí wọ́n kọ sí pé afọbajẹ ilẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ pọ̀ lórí èyí o àwọn kan máa wá ṣe àṣìwí pé ọmọ Lágelú àbí ìran Lágelú ni Lábọ́sìdé kò jọra wọn o ẹ má sì gbé o kò wọn o Lábọ́sìdé ọ̀bá Lágelú tan rárá rárá rárá rárá kò tiẹ̀ papọ̀ mọ́ ra wọn bó ṣe wù kó kọ́pọ̀ mọ́ nígbà tó wá rí báyìí ìlú ìbàdàn wá di ìlú ajagunta ibi tọrọ ìtàn tí mo fẹ́ sọ ti wá bẹ̀rẹ̀ gangan ní kí n pàjùbà rẹ̀ wọ́n wá ránṣẹ́ pé ìbàdàn láti èkó kọ̀sọ́kọ́ ọmọọba kọ̀sọ́kọ́ lẹ́kọ̀ọ́ lọ́rẹ́sẹ́ pẹ̀pẹ́tò àwọn ẹ̀gbá ti fẹ́ gba ọ̀tá tọ́jẹ́ ìlú àwórì wàá ràn wá lọ́wọ́ báyìí ni wọ́n ṣe gbé olúyọ̀lé dìde pé kọ́ kojú wọn nígbà olúyọ̀lé wa ń lọ ó mú eléèpo tí mo fẹ́ sọ̀tàn rẹ̀ lọ́wọ́ àti akọni kan tá à ń pè ní iná kojú ilé iná kojú iná ń bẹ ní Ìbàdàn tẹ́bá ti délé mọ́yẹ̀ ilé iná kojú ń bẹ níbẹ̀ ní agbègbè ọjọ́ aba ibẹ̀ náà nílé ajímọ̀bí agboolé kan ní jẹ́ agboolé ajímọ̀bí o ibi tá a ti bí bàbá wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹ̀fúnṣe tán dojúkọ wọ́n ilé omíyalé sì ń bẹ nísàlẹ̀ àníwádìí ìjìnlẹ̀ ó yàtọ̀ sí àlọ́ nígbà wá dé ojú epo àti iná kojú lọ sí ìlú agérige tó di agége lónìí láti ibẹ̀ wọ́n ti wá ń gbé ogun wọ ọ̀tà lọ bá àwọn ìgbájà ibẹ̀ wọ́n wá wà tí olóńgbò fi wá ta ìbàdàn yìí pé tó olúyọ̀lé pé olúyẹdùn o ó ti já wa o bàbá ti dágbére o nígbà olúyẹdùn kú ẹni tó yẹ kó bọ́ sórí ipò baálẹ̀ ìbàdàn ìnìlá kanlẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìlànà ètò nílẹ̀ yorùbá tí àwọn olóyè bá ń bẹ ní ẹ̀yìn odi àti àwọn jagunjagun a gbọ́dọ̀ tí ì jẹ oyè àfi tí gbogbo àwọn jagunjagun bá padà dé torí wípé inú wọn náà láti yan olóyè látẹlẹ wàá múra àti jẹ baálẹ̀ ìbàdàn nígbà olúyọ̀lé ọwọ́ àwù púpọ̀ yìí pé tó mo fẹ́ jẹ baálẹ̀ ìbàdàn báyìí lolúyọ̀lé ṣe bẹ̀rẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti rìkísí àti ọgbẹ́ ète lẹ́yìn tó ṣe pé ọfà ìjàgboro ńlá nìbàdàn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára àtàwọn akọni ni wọ́n sì bá lọ. Hmm. ńgbọ̀ ọ̀rọ̀ wá rí báyìí lákànlẹ̀ wá rí wípé kò sí ní tí olúyọ̀lé ń wá ju ní wípé kọ́rẹ́yìn òun ó wá pàṣẹ pé ìwọ ìbò olúyọ̀lé má wọ ìbàdàn mọ́ o ìǹgbọ́dọ̀ rí ìǹgbọ́dọ̀ kẹ́fẹ̀ẹ́ ní ilẹ̀ ìbàdàn àmọ́ gbogbo ẹ̀yin ogun ìbàdàn tẹ́ ẹ lọ sí ogun ọ̀tà pátá tẹ́ ẹ wà nílùú ìpara odidi ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí o lọ́jọ́ iwájú lórí ogun ọ̀tà yìí <laughs> ẹ padà sí ìbàdàn o àṣìṣe ńlá tí lákànlẹ̀ wá ṣe ni wípé ọlọ́wọ́ ọ̀tún ọlọ́wọ́ òsì ìní eléèpo àti iná kojú fún olúyọ̀lé nígbà táwọn ò fi kúrò ní ìpara wọn wá ṣe ìpàdé wọ́n sì múlẹ̀ yìí pé olúyọ̀lé fọkàn balẹ̀ ṣèbí ìbàdàn là ń lọ èkó níkàwọ́ ọmọ wọ̀lú ọ wọ̀ bàdàn padà ó sì jẹ baálẹ̀ ìbàdàn gan pẹ̀lú nígbà tí eléèpo àti iná kojú dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àmì fún olúyọ̀lé máa bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ o máa bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ a wá ń pe agbègbè kan ní elékùrọ́ elékùrọ́ nìbàdàn náà ni àwọn ọmọ ogun eléèpo làwa kó sí agbègbè ibẹ̀ àwọn ọmọ ogun eléèpo la kó síbẹ̀ ibẹ̀ ni olúyọ̀lé ń gbọ́ olúyọ̀lé súnmọ́ bẹ́ẹ̀ ní ọwọ́ òru ibẹ̀ lọ́gbà àti àwọn ogun rẹ̀ ńlọ́gbà wọlé ó ti wá wọlé rẹ̀ tán ilé ba méjì níbẹ̀ ilé ba láéláé ó ti wá wọ ilé rẹ̀ tán lóru ìró òbọn tí wọ́n wá ń yìn tí wọ́n ń rọ àgbá sílé lákanlẹ̀ ìlójọ́ wáyé gbogbo ìbàdàn yìí pé ibo olúyọ̀lé ti bá ọ̀nà elékùrọ̀ ìbàdàn la fi máa sọ pé ẹni apẹ́kọ́mọ́wọ̀ ìbàdàn mọ́ tó bá tẹ̀lékùrọ̀ wọ̀lú <laughs> nígbà wá di pé ilẹ̀ mọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí níjọ́ rọ ìjòbọ́n síra wọn àwọn àǹpẹ̀ nìkan ní lábọ́sídẹ̀ẹ́ tọ́jà mẹ́jọ bàjẹ́ àti bàbá àṣàlẹ̀ àkọ́kọ́ ilẹ̀ ìbàdàn wọ́n wá jáde pẹ̀lú ẹgbà lọ́wọ́ ọ̀nàwó gba àwọn tí wọ́n ń yìnbọn wọ́n sì bu ọ̀wọ̀ fún púpọ̀ ọwọ́ àlọ́ bala kanlẹ̀ ẹ ṣe sùúrù o ẹrántí tó kọ́ wa jọ sílùú yìí o ipe àgọ́ ogun la lè ìlú yìí o àmọ́ pé yóò dìlú ẹ má bàjẹ́ àmọ́jọ́ pilẹ̀ ìlú yìí mọ̀ ni ó sì lọ bá olúyọ̀lé náà pẹ̀lú báyìí ni wọ́n ṣe jẹ́ ogun omi o bí orúkọ bàbá mi Musiliu dá sọ fúnjó nígbà ó wá rí báwọn ó wá di pé ikú ń dẹ dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹkún sẹ́ni hmm. tí à ń sọ kọ̀ mọ̀ ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ ní ọjà ìbàdàn náà ní tọ́wọ́ pàwádìí ọjà ọba lónìí ọjà ọba mo pe ìsọpọ́jọ́ ọba ọjà ìbà ní ń jẹ́ ìdí tó sì fi di ọjà ìbà ìrìnkọ̀pà wá sọ ìbà náà là ń pè ní Basọ̀run ìjà wá fẹ́ ṣẹlẹ̀ láàrin ọmọ Olúyọ̀lé àti ọmọ Lákanlẹ̀ àwa ń pẹ nìkan ní Bánkọ́lé àwọn àgbàgbà pé àpètàn rẹ̀ lè bá ń kọ́lé alẹ́ sí lọ́yẹ́ ó wá dìde láì ta mọ́ra ó fẹ́ lọ pẹ̀tù síjà yìí pé ah wọ́n ti ní kámẹ́dà láàfíà ìlú láàmú àwọn ọmọ olúyọ̀lé ti ń sọ pé ọlọ́wọ́ ọ̀tún lákanlẹ̀ ni wọ́n rọ ìbọn bò ó báńkọ́lé alọ́sílọ́yẹ ṣubú o ó sì dágbére fáyé hmm, ìmọ̀fin ní kọ́ ọ sọ́ra o kọ́ ọ sọ́ra kọ́ ọ sọ́ra o èèyàn burú o èèyàn ti ṣòro torí pé ètè logun jíjà báyìí ni ìjàgbóró ṣe bẹ̀rẹ̀ iná tán o iná dilẹ̀ lẹ́yìn asosunjẹ lákànlẹ̀ wọ́n lé lákànlẹ̀ wọ́n yabolé rẹ̀ lákànlẹ̀ sì mórí bọ́ ó sá lọ sí ilé agbeni ọ̀rẹ́ rẹ̀ ó sá lọ sí ilé agbeni bí ọjọ́ ọ̀rẹ́ rẹ̀ níbẹ̀ lọ wà lábọ̀sídé wa lọ bá olúyọ̀lé pé ẹ má dà láfíà lúlàmù jẹ́ kí lákànlẹ̀ ọ padà sí ilé rẹ̀ olúyọ̀lé yarí pé kìí ṣe èmi nǹkan méjìlélákànlẹ̀ lẹ́sẹ̀ o yálà o kò fi ìlú ìbàdàn lẹ̀ àbí kó ṣe bí ọkùnrin torí pé ọ̀gá méjì ò lè gbé ìlú ọjọ́ kan náà jọ ni wọ́n o ọjọ́ kan náà jọ ni wọ́n nígbà orí bá wọn lákànlẹ̀ bẹ̀bẹ̀ títí títí nígbà orí pé kò ó wá wò ó pé èmi lákànlẹ̀ ah níjọ́ tí n bá sọ ìtàn lákànlẹ̀ ẹ mọ̀ yí pé akọni ni tí mo jagun ogun ńlá lọ́pọ̀lọpọ̀ mo jà mo jagun bánámú mo jagun pẹ́rù ah mo wá wò ó títí pé kí lòun ó lè ṣe lákànlẹ̀ ni wọ́n bò ń gbé ẹṣin síta nígbà wọn gbé ẹṣin síta ó mú ọ̀bẹ asóró ó kì í bọ inú ara rẹ̀ ó dídì ìwádìí ìjìnlẹ̀ ni o ó kó ìfun ara ẹ̀ jáde ó sì fi wélá wà ní sórí bó ṣe gun ẹṣin nu ọkọrí sílé ibo olúyọ̀lé nígbà olúyọ̀lé rí olúyọ̀lé sá wọlé ó fi olúyọ̀lé ré ó lọ sílé iléèpó fi iléèpó ré ó sì padà sínú ilé lákànlẹ̀ kú ó gé ìfun ara rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó jáde láyé ó kúkú alágbára ó kúkú ọmọ ọlá báyìí ni lákànlẹ̀ ṣe kú tí ìlú ìbàdàn sì bọ́ sí ọwọ́ ìbà olúyọ̀lé tó sì jẹ baálẹ̀ ìbàdàn. lórí baálẹ̀ ni olúyọ̀lé wà tó fi lọ sí ogun elédùwẹ̀ lẹ́yìn ìpadàdé ogun elédùwẹ̀ tí aláàfin olú ewu bó ogun lọ tí a sì yẹn bá bá wa aláàfin àtìbà tó sì sọ àgọ́ tó sọ di ọ̀yọ́ ilẹ̀ aláàfin àtìbá fi olúyọ̀lé jẹ basọ̀run fún ìgbà àkọ́kọ́ ìlú ọ̀yọ́ olú ìlú ọ̀yọ́ la máa ń jẹ basọ̀run sítorí pé basọ̀run ló lórí gbogbo ogun ilẹ̀ yorùbá òun ló lórí gbogbo ogun ààrẹ ọ̀nà kakanfò jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàfin basọ̀run náà la tún máa ń pè ní ibà nígbà tó fi jẹ basọ̀run tán sí ìlú ìbàdàn fún ìgbà àkọ́kọ́ ó sì fi Kúrúnmí Ìjàyè jẹ ààrẹ ọ̀nà kakanfò ọ̀dọ̀ odidi ọ̀rọ̀ ń bọ̀ torítàn eléèpo ni mò ń sọ nígbà wa jẹ tó padà délé gẹ́gẹ́ bí Basọ̀run tá a tún pè ní ibà ìdílù tá a fi wá sọ nígbà tó jẹ oyè ibà tán la fi sọ orúkọ ọjà àbàdàn ọjà alábọ̀sídìí tá wá sọ di ọjà iba tá a sọ di ọjà ibà ó wá wòye pé ọ̀rẹ́ mi tó dúró tì mí tipẹ́tipẹ́ tó èmi ni mo ti di ibà a iba ní iba ibalogun là ń pè ní iba ibalogun ìlà ń pè ní balogun ó wá ránṣẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ ilé èpo ìfẹ́ ká máa dé o eléèpọ ọ̀rẹ́ mi tó mo kí ọ o òkú àtìlẹ́yìn mi àmọ̀dúpẹ́ o bá a ṣe fẹ́ kórí náà lórí awọ̀ ọ̀bàdàn padà wọ́n ní amọ́wọ̀ ọ̀bàdàn mọ́ abátẹlẹ́kùrọ́ wọ̀lú atúndélé tán o aláàfin tó fi wá jẹ ibà látòrí ìbálẹ̀ adìbàsọ̀rọ̀ ńlẹ̀ yorùbá àfìtànbalẹ̀ hmm, ọ̀rẹ́ mi eléèpo ìwọ ló wá wù mí o kọ́ jẹ oyè ìbálógun tá à ń pè ní balógun aṣojú mi lójú ogun eléyìí powó olúyọ̀lé títí ó dúpẹ́ ọ̀rẹ́ mi mo dúpẹ́ o tiẹ̀ mọ rírì mi ọ̀yẹ̀ ń tó moore àmọ́ èmi eléèpo ilésanmi dùjòyè orúkọ mi eléèpo ó tó mi ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ rèé. olúyọ̀lé bẹ ọ̀rẹ́ rẹ̀ ìbọn olúyọ̀lé bẹ títí ti pé gbà olóhùn ọ̀gbà ìwọ lóye tó sì kò tún sẹ́lì kankan torí gbogbo àwọn olóyè àgbà láyé olúyẹdùn gbogbo wọn ti lọ nígbà wọn bẹ́ títí tí ò gbọ́ báyìí la ṣe gbé oyè náà la bá fún ẹnìkan o ta la wá fún ní oyè òun náà ni ọ̀dẹ́rìnlọ la ṣe fún ọ̀dẹ́rìnlọ ní oyè balógun báyìí ni ọ̀dẹ́rìnlọ ṣe di balógun àkọ́kọ́ èrè ọ̀dẹ́rìnlọ ìní ń bẹ ní mọ̀pó níwájú mọ̀pó nìbàdàn tí ẹyẹ ń bẹ léjìká rẹ o ọjà àbá náà sì ni kẹ́ ẹ tó dé jímọ̀ ọjà àbá ibẹ̀ náà nílé ọ̀dẹ́rìn ló wà lẹ́yìn mọ̀pó jímọ̀ ọjà àbá ààfin ààfin ọjà abáhùn ibẹ̀ lélẹ̀ balógun ọ̀dẹ́rìn lọ wà á ẹ gbọ́ kankan òun nípa balógun ọ̀dẹ́rìn lọ nínú ìtàn yìí lẹ́yìn ìgbà náà ilà sì mú lájùmọ̀kẹ́ àfijẹ ọ̀tún ọ̀pẹ́ àgbẹ̀ ọjẹ òsì a sì mú tóókì oníbùdó àfijẹ sẹ́ríkì babalọ́lá ọjà àṣìpa oyèsílẹ̀ olúgbòde tó ṣe pé ó ní ìjọba rẹ̀ àlàáfíà jọba jù nílẹ̀ ìbàdàn olúgbòde kan náà ní ìtàbálẹ̀ olúgbòde ọjà abẹsẹ̀ ògúnrẹ́nu ọjà sàrùmí yẹ́rọ̀ǹbí ọjà àgbákin délé solú ìní ààrẹ àgòrò ńlọ́ọ̀pá àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ìníwọ̀n àgbà tún òjé tẹ̀ padà báyìí ni a ṣe yan oyè nígbà tí <laughs> bàbá wa Ilésanmí kọ oyè sílẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìlànà tá a bá jẹ oyè balógun ní àwọn ìlú alágbára níjọ̀hún wọ́n gbọ́dọ̀ gbé oyè lọ sí ojú ogun báyìí ni a ṣe pé balógun ọ̀dẹ́rìnlọ́pẹ̀tò wá tiẹ̀ wá lọ fakọyọ lójú ogun kíláyọ̀ mọ̀ pé a ti jẹ balógun o Báṣọ̀run Ọ̀yọ́ nìbàdàn ó ti jẹ balógun ìlú kankan ò sẹ̀wọ̀n gbà náà báyìí ni wọ́n ṣe fi orílẹ̀ ìlú ẹ̀dẹ tí ọ̀sẹ̀ wọn wọ́n wá ń lọ wọ́n dé etí oríkun ẹ̀dẹ eléèpo bá eléèpo náà ń bẹ láàrin wọn o ẹ̀tọ́ lòun ọjọyè olóyè Ilésanmí ó ń bẹ láàrin wọn eléèpo ọwọ́ àwòyí pé ẹ̀dẹ ọ̀mọ̀sẹ̀ wá eléèpo tako kí àwọn lọ kó ẹ̀dẹ wọ́n sì gbà sí lẹ́nu wọ́n wá forílẹ̀ ìlú ìlòbù ìlòbù náà tí ọ̀sẹ̀ wọn nígbà abẹ́ta àwọn ìlòbù àti àwọn agbègbè rẹ̀ pé Ìbàdàn ti gbé ogun ńlá dé òǹkàlùkù wọn ń kó ìsàkọ́lẹ̀ wọ́n ń kó ẹ̀bùn ìbàdàn yìí lásìkò o àtúbà o àbáyíjà o àmọ́ eléèpo orúkọ rẹ̀ gbajúmọ̀ láàrin gbogbo wọn ju orúkọ ọ̀dẹ́lọ́tòrò jù wọn lọ púpọ̀ ó dàbí ọ̀bá fẹ́ tó wọn bí lọ́mọ nígbà tí wọ́n wá ń kó àwọn ìsàkọ́lẹ̀ ẹ̀bùn abẹ́ àti bàbà àti bàbà eléèpo àti bàbà tẹ́ǹtì mi ẹ̀ ń pè léyìnbó ni ń kó lọ ìwà ń gbà dípò tí ó máa sọ pé èmi kọ́ ni balógun o ilé sanmi lèmi jẹ́ o èmi kọ́ ń balógun ìjòyè o ọgbà ń dájọ́ kò dá wọn padà sọ́dọ̀ balógun ọ̀dẹ́rìnlọ èyí wàá bí wọ́n nú aporúkọ ogun yìí ní ìgbẹ́ agbàmọ́jà ogun agbàmọ́jà pé ààyè ìbọn ẹ̀tù kan a máa gba gbogbo ìlú gbogbo tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun díẹ̀ nínú wọn tẹríba nígbà náà <laughs> inú wa ń bí wọn nígbà wọn padà délé gbogbo tí sì ń lọ ni àwọn àmì sọ fún ìbò Olúyọ̀lé wọ́n wá pe àpéjọ ìlú wọ́n ti sọ yí pé tó bàbá wa ibo olúyọ̀lé akọ eléèpo gẹ́gẹ́ bí akẹgbẹ́ wa o kò jóye ó sì tún wá ń fi ẹ̀tọ́ balógun ìbàdàn dùn ìwọ náà sọ́ra ààrẹ o sọ́ra ààrẹ o tí tí ọ̀bá kọ̀ bẹ́ẹ̀ bá fi ọmọdé sípò tẹríba fún tẹríba fún o báyìí ni wọ́n ṣe láwọn kọ́ tí wọ́n sì túká ìbò olúyọ̀lé ó kálukú lẹ́bùn gẹ́gẹ́ bí wọ́n ṣe lọ sógun nígbà odi bíi ọjọ́ kẹta ìbòlúyọ̀lé pe gba àwọn ìjòyè ọba àwọn bẹ̀bẹ̀ ọba eléèpo bẹ̀bẹ̀ eléèpo náà sì ń bẹ láàrin wọn gbogbo wọn làwọn gbọ́ àmọ́ kinní kan ni o kó dọ̀bálẹ̀ kó bẹ̀ balógun ọ̀dẹ́rìn lọ yí pé balógun ìlú ìbàdàn igbákejì ìbòlúyọ̀lé ẹ má bínú o eléèpo ní èmi kí n dọ̀bálẹ̀ fún ọ̀dẹ́rìn lọ mo tó bí lọ́mọ délé solúwa dìde àárẹ̀ àgòrò pé ẹ bàbá ẹ tẹ ẹ mọ̀ pé ẹ tó bí lọ́mọ ẹ mọ̀ pé ẹ dàgbà ẹ ní wọ́n fòye àgbà lọ́yìn ọ̀daràn ọmọdé tó lè ròyè àgbà ẹ dọ̀bálẹ̀ fún ni gẹ́gẹ́ bí ìlànà ìlú gbogbo olóyè pátápátá àti gbogbo aráàlú ìbàdàn wọ́n máa dọ̀bálẹ̀ fún ọba àbàdàn tàbí ìbà olúyọ̀lé gbogbo àwọn olóyè yòókù náà wọ́n wàá máa dọ̀bálẹ̀ fún balógun bẹ́ẹ̀ bá ṣe pọ́wọ́lẹ́ra wọn sí ni wọ́n ṣe lè gbà dọ̀bálẹ̀ ara wọn nítorí èyí gẹ́gẹ́ bí igbákejì aláṣẹ ilẹ̀ ìbàdàn eléèpó lẹ́tọ̀ọ́ àti dọ̀bálẹ̀ fún ọ̀dẹ́rìnlọ nígbà tó wá sọ bẹ́ẹ̀ tó lóun ọ̀gbà báyìí ni wọ́n ṣe bínú pé àwọn kọ̀ pé láéláé kò gbọ́dọ̀ bá wọn lo ogun balógun ló lè pàṣẹ ogun. tí wàhálà fi dé o nílẹ̀ yorùbá lágbègbè ìlú òṣogbo àwọn ìlọrin ni o ni wọ́n tún gbé ogun pé àláwọn gba gbogbo ilẹ̀ yorùbá tán wọ́n bá gbé ogun dé òṣogbo àwọn alágbára àti àwọn akọni òṣogbo àti agbègbè rẹ̀ tó fi lọ́dọ̀ bàbá wa àtàwọ̀jà òṣogbo wọ́n gbìyànjú wọ́n ṣe bí ọkùnrin àmọ́ nígbà wọ́n rí pé agbára àwọn ọ̀ka mọ́ báyìí ni wọ́n ṣe gbé oníṣẹ́ dìde lọ sí ìbàdàn yìí pé tó bàbá wa o ìbọn olúyọ̀lé bá sọ̀rún ilẹ̀ yorùbá ẹ gbà o olúyẹ̀lé sì gbé àwọn akọni méjì obele àti abinu abínúpagún ó gbé wọn dìde pẹ́tò ẹ lọ síbẹ̀ àmọ́ ńgbà tí àlàdé abínúpagún tó débẹ̀ <laughs> ilé àlàdé abínúpagún agbègbè aremọ ìlọ́wà onílùú ìbàdàn nígbà tí àlàdé abínúpagún débẹ̀ tó ní pé ah etí baba wa bẹ̀rù kọ́ ni báyìí ni wọ́n ṣe gbé oníṣẹ́mi ìdìde pẹ́tò ẹ lọ bá bàbá wa ọkú ó tún fi ọmọ ogun ránṣẹ́ wọ́n tún gbé àwọn olóyè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ mi ìdìde àmọ́ ńgbà táwọn náà dé Òṣogbo agbára wọn ò ká nígbà tó wá rí bẹ́ẹ̀ àtàjọ Òṣogbo wa ránṣẹ́ lọ bá bàbá wa Aláàfin Àtìbà pé gbà wá o Aláàfin Àtìbà wa ránṣẹ́ padà lọ bá Ìbólúyọ̀lé pé gẹ́gẹ́ bí ojúṣe rẹ o ò ní láti jà kó o sì dáàbò bo ilẹ̀ Yorùbá Ìbólúyọ̀lé tí ò tún fẹ́ kí àwọn Ìlọrin ó lé wọn kúrò nílùú Ìbàdàn tí wọ́n wà kí wọ́n sì gba gbogbo ilẹ̀ Yorùbá ó wá pé Balógun Ọdẹ́rìn lọ tó ìwọ Balógun mi Ọdẹ́rìn lọ mo fẹ́ rán ọ lọ sí ogun ńlá kan o ogun tó ṣe wípé ọ̀járú rẹ̀ rí àmọ́ o mo fẹ́ fi òkú rẹ àti ààyè rẹ ta àtàjọ òṣogbo lọ́rẹ àmọ́ n tó wù mí ni pé o gbọ́dọ̀ bọ ogun yìí o tọrọ kù tó tó bá mi jà wá lọ sí ogun tí ó ìran rẹ di alágbára tí ó mú ògo bá ìlú ìbàdàn tí ó sì ní jẹ́ kí orúkọ rẹ ó parẹ́ nílẹ̀ yorùbá láéláé ogun òṣogbo wá lọ kojú àwọn ìlọrin wá lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ á rí wípé ìjà pé eléèpo òjẹ́wọ́ jẹ́ káwọn ọjà ilẹ̀ ìtí balógun ọdẹ ìlú àtàwọn akọni ìbàdàn wa ń tọrọ ọlọ́run wa gbé kò wọ́n níbi tó lágbára báyìí ni wọ́n ṣe fi orílẹ̀ ọ̀nà òṣogbo tí wọ́n sì fi eléèpo àti bolúyọ̀lé lẹ̀ pé àwọn ti kọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn ìjẹ́ bóò ni yóò ṣe rí <laughs> mọ̀ ń bàjẹ́ fi ojú òpó ta ká gba ìpèyàn bíi méjì mẹ́ta. gangan ni wá. gangan lọmọ akéré ọmọ akéré burú o mú gàjà akéré o alájẹ mọ̀súdẹ gbọ́ lágadé akéré mú gàjẹ ilé akéré láti ìtàmẹ́rin tó fi délé arúnà fìdíkì onírògbọ̀n sátẹ́rẹ́ tó fi rògbò jọba bala rẹ̀ ló ń kí gbogbo ẹbí akéré pátá porogodo nílé lóko àti lọ́nà jíjì rere wípé ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú ilé akéré torí wọ́n ní àìrìn fún ijó ní jẹjọ níyà ìlú ìbàdàn ní akéré náà ò ní dàrú kẹ́mi aláàjì mọ̀súdì gbọ́lágadé mọ́gàjì akéré ó túbọ̀ gbé fún wa ní balógun bẹ́ẹ̀ yóò kú akéré o gbogbo apáta ńlá aṣọ́rẹ́ orí àsìkò òǹkàrọ dáàfi pé kulu wa ìpè kan péré náà ni màá gbà yín tó bá sì pè wọlé náà lẹ́yìn á fún ní ẹ̀bùn òǹkàrọ dáàfi pé kulu wa ní zero eight one seven nine nine nine one zero three five tàbí zero eight one seven two two two one zero three five. ẹ jẹ́ sáré gbé ìpè ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè pàápàá. látò níyẹ̀fun nìbàdàn ni. taofeek ojúọlá onífìlà látò níyẹ̀fun. wàdásẹ́ pẹ̀lú ògbọ́lọ́ba àdìjọ́ mẹ́jọ ẹ tètè dé sí ilé iṣẹ́ wa ní ilé ọba adésọjí ọba adérẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ custom ẹ wá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan ní ìjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run torí àkókò ti lọ a rí i pé à ń gé pépèpé gan tó ni. òkè ilé iṣẹ́ náà ní ìbàjẹ́ o. àṣẹ o. òkè ìfẹ́ ẹni tí wọ́n ti ní ibi ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yìí kí ni kúndé bá fi ìlọ wá. táwọn àtàwọn àmọ́ ọgbà tí ìfọ alábílẹ̀ yìí fún hmm. ọjọ́ kan tó ní ìdíkọ́ mẹ́ kúndé tó kò ní tó oníyanṣe ọlọ́kàṣe o bẹ́ẹ̀ bá fẹ́ pè mí bóyá fún ìpolówó ọjà àbí ìkéde àbẹ̀sìfẹ́ kẹ́ bá yín sọ ìtàn yín àbẹ̀fẹ́ ká ṣe ìwádìí ìjìnlẹ̀ àbí fún ìbéèrè òǹkẹ̀rọ tẹ́ fi pè mí ni plus two three four x zero two three six eight seven four three two lẹ́ẹ̀kan sí zero x zero two three six eight seven four three two tàbí zero x zero three two eight five five eight eight eight bákan náà gbogbo ìtàn tá à ń sọ pátá bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa rí lórí YouTube ìtàn Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run ẹ sì lè darapọ̀ mọ́ mi pẹ̀lú àwọn òkè ẹ̀rọ tí mo pe lórí WhatsApp mo dúpẹ́ o mo dúpẹ́ o lọ́wọ́ ẹnjìnìà Táyọ̀ Adébíyì bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa Ọ̀túnba Fúnṣọ́ Làwá C O N bákan náà mo sì kí ọ̀gá mi ọláyínká ọláyanjú mọ́gàjì ojúmọ́re títí ọjọ́ mẹ́jọ tá a pàdé o lórí apá kẹta ìtàn Ilésanmí tó bá di ọjọ́ méje òní ìyún ní ọjọ́ àlàmísì láago méjì ọ̀sán sí mẹ́ta ẹ pàdé mi lórí ètò gbajúmọ̀ ọmọ Yorùbá ní ìkànnì wàyí kan náà títí ọjọ́ mẹ́jọ òní àmọ́ wípé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyé èkó dúró ire. ìtàn Yorùbá ìtàn yorùbá ìtàn dàpọ̀ máa lọ olúkálukú wa ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rókò tí pàǹsẹ́kẹ́ ń fọn rere ẹbọ bẹ́tù gbọ́n ò bá gbà ó dàjùmọ̀ wò ìtàn yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bàlà ìtàn yorùbá lẹ́tọ̀ tẹ́ máa gbádùn níkànnì Trill FM one zero three point five ní gbogbo ọjọ́ friday láago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas ìtàn yorùbá abala méjìlá ẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lórí ètò ìtàn yorùbá abala àmọ̀dájú níbi tá a ti máa ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò ìtàn Yorùbá ẹ pè olùkọ́ àgbà Laji Abbas sórí zero eight zero three two eight five five eight eight eight zero eight zero three two eight five five eight eight eight ìtàn Yorùbá ní gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ ní kẹ́ pàdé Laji Abbas níkànnì Trill FM one zero three point five ìtàn Yorùbá kò cima do Aiturim.